ẹ káàbọ̀ ẹ̀yin olólùfẹ́ tiwantiwa hood múfì yìí la mú wá fún yín ṣé dáadáa la bá yín veil ní àkọlé ẹ̀ ẹ má gbàgbé ká tó tẹ̀síwájú ẹ jọ̀wọ́ ẹ subscribe ẹ comment ẹ like ẹ share kẹ́ lè láǹfààní àti jẹ owó tabua lórí ìkànnì nígbà tá a bá ṣe giveaway veil ní àkọlé ẹ̀ múfì hmm, yìí gbọ́gbọ́n kan sí gan ni kí ni ká ti gbọ́ àṣírí ńlá tó wà nínú eré yìí kí ẹ olùṣọ́ ìjọ pásítọ̀ ìjọ kó máa bá àwọn ọmọ ìjọ ní nǹkan pọ̀ ẹ jọ̀wọ́ ẹ tara ṣàṣàkẹ́ lọ wo móvì tó bá ti jáde torí tá a bá ní ká tẹnu bọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú eré ẹ nílé dúró láti wò àdìfẹ́yẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ fi wò dáadáa ẹ wo ẹ má jẹ́ ká làágùn jìnnà ẹ stay tuned sórí station tiwantiwa hood yìí ká lè máa mú wá fún yín back to back ní àjà àbálẹ̀ ẹ má gbàgbé láti subscribe kẹ́ comment kẹ́ like kẹ́ share kẹ́ lè stand a chance láti win ní giveaway lórí ìkànnì ẹ ṣé gan o gbogbo ẹ̀yin olólùfẹ́ fàwa náà tẹ mẹsàgì wa pé tọ́jú mẹ́ta tá a drop movie a tún ti padà dé o a ti dé bá a ṣe ń dé o ẹ̀yin náà la máa máa bá lágbára Ọlọ́run ẹ ṣé gan ẹ kúfẹ ẹ má gbàgbé subscribe kẹ́ lè jẹ owó tabua lórí ìkànnì ó dàbọ̀.